ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ ẹ̀yìn ti lè kéwu bó sì jágbàlagbà ló pinnu fílọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ ó yẹ kẹ́ ẹ wòye láàyè tẹ́yìn tí mo ní ìmàmú rẹ̀ gbé láláì sì ní fásitì kòtò ìwọ̀n yìí ilé ẹ̀kọ́ ọmọdé rọ́dà tó ahli sunnati wal jama'ati èdè ọ̀dà àti ìsìlámì yàtọ̀ wal arabi àdábàtà ìdọ̀rin fi tẹ́gbẹ̀mí tẹ̀ ìjọkọjọ ẹ̀fọ́ kéwu kíké níbàámu pẹ̀lú àlùkùránì òun súnà kákẹ́kọ̀ọ́ àyíká ìbẹ̀wò yìí àlàkalẹ̀ mọ̀dẹ̀rọ́kàtù ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan bí ìpele ìsìdáì ìdádi òfìmọ́sánẹ́wì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀kan gbèsè ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàkídùn kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin àti mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai Sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀ fún madrasatu ahli sunna wal jamaa yìí sílẹ̀ fún àyíká umu faisal central mall adábàtà ìlọrin kwara state ilé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ oní ọ́ì ládábàtà nílọrin tẹlifon zero eight one zero three three five one five four nine zero eight one zero six three five Ìlọrin ni ìtẹ̀síwájú ti débákéwú síké tayọ kánà fẹ̀kọ́ tẹ̀lé fún mi. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوق فون الله وضع الترايك أتيق يلون فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم هو أتيان أنبايت الدين يسر ونني أتنبر باي gẹ́gẹ́ bí بي نقول máa ń bẹ̀rẹ̀ ní ní aago márùn-ún di aago márùn-ún àbọ̀ rí àti parí Ramadan sọ àti ṣàlàyé nǹkan tí ó bá tún kù lẹ́yìn Ramadan fúnra wa sọ̀rọ̀ bí ìnìlà ètò tí mo ń bá lọ yẹn ni pé mo dó topic tí mo ń bá lọ òun náà ni màá tún mọ kọ̀ǹtínú òun náà ni al-hukuk fẹ́ẹ́rì pé gbóná oṣù Ramadan yẹn ọ̀rọ̀ al-hukuk náà la fi àwọn ẹ̀tọ́ gbogbo àwọn rights oníkálukú àti responsibilities oníkálukú so àti sọ right wa responsibility wa lọ́dọ̀ ọlọ́run ọba fún anabi wa sallallahu alayhi wa sallam fún àwọn òbí wa méjèèjì fún àwọn àfà so ibi tí a ti dúró nìyẹn so bí nílá ní òní a fẹ́ wo hukukul aljiran hukukul jiran so àwọn ẹ̀tọ́ fún àwọn aládùúgbò so tí wọ́n bá ń ṣàlàyé nípa ẹ̀kọ́ àbí ẹ̀tọ́ tà ń sọ yìí so ẹ́ rí pé ọ̀rọ̀ kan bẹ tí mo mọ tẹnu mọ́ màá tó ń sọ níbi eléyìí náà òun náà ni kéèyàn mọ̀ pé n tó ń jẹ́ ẹ̀tọ́ tèèyàn nìyẹn o èèyàn gbọ́dọ̀ ṣe é so kódà bí ẹni tí wọ́n fẹ́ fún lẹ́tọ́ yẹn tí ò bá ṣe ojúṣe tiẹ̀ ni ò túmọ̀ sí pé èmi ò ní ṣe ẹ́ rí pé àfọ̀yàn náà níbi láàrin ọkọ sí ìyàwó sọ asọ bẹ́ẹ̀ náà ni láti ọ̀dọ̀ ìyàwó náà sí ọkọ pé dandan ni tó ọ̀nkálukú gbọ́dọ̀ mú ẹ̀tọ́ tí ẹ wá ó gbọ́dọ̀ mú ojúṣe rẹ wá fún ẹnìkejì rẹ torí pé kí ni àṣẹ ọlọ́run ọba ni kódà bẹ́ẹ̀ ni ọba ṣe tiẹ̀ nǹkan méjì pé aláburú wa di méjì torí pé anabi sallallahu alaihi wasallam ní pé fa'atu kulli dhi haqqin haqqahu gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ dandan òun ni kò fún ní ẹ̀tọ́ rẹ̀ tábà ń sọ pé aljaru aládùúgbò ní jẹba àwọn àwọn tó ń bá ní gbé àwọn náà wọ́n pè ní àwọn neighbor so nínú Islam àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó bá la fẹ́ sọ tahdid ẹni pé a fẹ́ sọ limitation pé ibi báyìí gbèdéke ẹni tí ń jẹ́ aládùúgbò mi lélẹ́yìí sọ̀rọ̀ àwọn àfáà ó tóbi oríṣi mẹ́rin lórí rẹ̀ tó àwọn àfáà kan ní mẹ́yìn yẹ̀bùnà al-azan múlẹ̀ tó ṣe pé tẹ́bájọ tó máa pè irun ní àyè kan gbogbo ẹni tí ó gbọ́ irun yẹn aládùúgbò ní gbogbo wọn ṣùdókè náà bá pè irun aládùúgbò kan ní ìsìn gbogbo ẹni tí ó bá gbọ́ irun yẹn aládùúgbò ní tí ìbá ti gbọ́ irun kì ṣe aládùúgbò bí wọ́n ti pe irun yẹn so Ali ibn Abi Talib radiyallahu anhu òun ni wọ́n sọ ọ̀rọ̀ yìí wọ́n ni man sami an-nida fa huwa jarrun ẹni tó bá ti ń gbọ́ tó bá ti pè rún ènìyàn aládùúgbò yẹn lẹ́nu so ẹlẹ́kejì òun man salla ma'ak salatul fajri so wọ́n ní pé ẹni tí ó jẹ pé ẹjọba ń kí àṣùbà papọ̀ aládùúgbò ni sẹ̀wọ̀n pé táìmù yẹn lásìkò tó ṣe pé òǹkàlùkò wò pé nbo ní ń jẹ́ àdúgbò mi gangan òǹkàlùkò wà nílé rẹ̀ ẹni tó bá ti tẹ́yìn bá ti lọ lè ń kí àṣùbà aládùúgbò bẹ̀ lèèyàn ó mì pé ẹ̀rù ò ní bọ̀ láti dé bẹ́ẹ̀ tó ní tó ń jẹ́ títí àdámọ́ pé á ah, lágbájá báyìí aládùúgbò ni ẹwẹ́ irú ẹ̀ náà sì ń kọ́mọ̀ ní àwọn àdúgbò kọ̀ọ̀kan tẹ́mù mọ̀ pé àwọn lágbájá báyìí àwọn ìjọba mọ́sálásí báyìí so ìyẹn náà wọ́n fi ń dá aládùúgbò mọ̀ pé aládùúgbò kan náà ni wọ́n tán bá ní pé ó dẹ̀ àjò kan náà àtijọ́ máa ń kírun so ọ̀rọ̀ ẹlẹ́kejì lélẹ́yìí ọ̀rọ̀ ẹlẹ́kẹta òun lẹ́nu tó ṣe pé arba'una òun ni kí ka fọ́tì ilé ogójì ilé lẹ́gbẹ́ ọ̀tún ogójì ilé ní ẹgbẹ́ òsì so onírú àwọn ènìyàn fọ́tì ilé yẹn neighbors mi tó bá mi lágbájá kí ṣe pé ní tó ní ẹ̀sìn so Aisha radiyallahu anha òun ni ó sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alimami Awzaa'i àwọn náà fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀ nípa ẹni tí ó bá ń gbé pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Al-Hasan al-Basri kọ́dà alimami Zuhri táwọn náà lọ náà nìyẹn nípa ẹni tí yọ ka ogójì ilélẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yàn yọ ka ogójì ilélẹ́gbẹ̀ẹ́ òsì yàn àwọn tó ń jẹ́ aládùúgbò yàn nìyẹn àmọ́ ìtí àwọn afá الحد الجوار حد الجوار يرجع إلى العرف so bí a sábà ti ń sọpá ládùúgbò lèèyàn nǹkan tí a sábà dá lẹ́jọ́ bí ẹ bá ṣe mọ̀ sí nínú àṣà yín nínú kọ́sítọ́ọ̀mù yín náà ni ṣọ̀wọ́n ní àdúgbò mi nìsín àwọn ó lè jẹ́ bóyá bí ojúlé kan ìyẹn ni àwọn iye ojúlé kan ní kírun ní mọ́sálásí kan wọ́n sì mọ̀ nípa aládùúgbò náà làwọn àmì lè ń gbé kọ́dà ó ti ní àlà tó ní lágbájá aládùúgbò wa ni ẹlẹ́rìn kìí sí aládùúgbò wa ní tó ó ní urf ẹni pé custom àbí culture yín tó bá ti ń dictate náà lẹ́mọ̀ bá lò pẹ̀lú ìjẹ́ aládùúgbò tí wọ́n ní tó sì fẹsẹ̀ múlẹ̀ nìyẹn wallahu a'lam náà ìtumọ̀ tá sáfẹ́ sọ ni pé ẹni tí ọjọ́ ń gbé tí ọjọ́ mọ́ra ẹni tẹ́jọ́ mọ́ ríra yín pé ẹjọ́ ń gbé papọ̀ so wọn ni ah, àwọn tọ́jọ́ ń gbé papọ̀ ní hey aráàlẹ́ aráàdúgbò yín kan hey nìkan ṣe yìí so irú ẹni báwọn aládùúgbò èèyàn ni àbí tó ṣe pé dáadáa ọba tí wọn náà ni ah, aráàdúgbò mọ́rì aráàdúgbò wa ni so irú táwọn sọ yẹn pẹ̀lú pé custom àbí àlàáda àbí ẹrúfù òun ni wọn máa yanjú àwọn nǹkan báwọn tọ àwọn tó ń pèlè aládùúgbò lélẹ́yìn so tòun ti bẹ́ẹ̀ náà gbogbo nǹkan tá a dárúkọ yìí ikú ẹni tó àjọ ẹni tó mọ̀ ń gbọ́ ìpèpè tí yẹn bá pè tí wọ́n bá pè run ẹni tẹ́jọ́ ń kí àṣùbà ẹni tí ilé ilé ogójì ọyọ ẹgbẹ́ lọ́tọ̀ àtòsí gbogbo ẹ̀ náà kọta kóra wọn gbogbo ẹ̀ ṣe gbá papọ̀ ká sì lò ó ká lò ó ẹni tẹ́ bá jọ ń kí ọ̀run papọ̀ àwọn afáàmọ́ sọ pé wọ̀lùjọ́ mọ́ rí ọ̀la bí ká kó nǹkan papọ̀ tí o bá ti lè fẹ̀gbẹ́ gbá tí o forí gbára wọn kẹ́ kó papọ̀ wọn ló dáa so omi pé ẹni tí bá ń gbọ́ ìrun tẹ́ ń kí gbà tẹ́ bá pè ìrun kó mọ̀ ń gbọ́ aládùúgbò yìí nìyí ẹni tó ṣe pé ẹjọ́ máa ń kí àṣùbà aládùúgbò rẹ̀ ni ẹni tó ṣe pé ilé rẹ̀ ogójì ọ̀lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ogójì lẹ́gbẹ̀ẹ́ òsì aládùúgbò rẹ̀ ni gbogbo ẹ̀ náà ló ṣe lò papọ̀ nínú àṣà gan ó ṣe lò papọ̀ so òun náà ni pé àwọn tó ń pè ní aládùúgbò ni eléyìí so àwọn oríṣiríṣi wá ní àdúgbò ẹ̀yà yẹn ni pé oríṣiríṣi àwọn aládùúgbò tí a ní so ọlọ́wọ́n ọba ó pín àwọn aládùúgbò tàbá wọnú ayé al-Qur'an olúwa bá gan ló pín fún ara rẹ̀ olúwa bá ní wa'budullaha wa la tushriku bihi shay'an nù suratu nisa ayé 36 olúwa ní ẹ máa sin èmi ọlọ́wọ́ ọba ẹ máa ṣe ẹbọ sí èmi ọlọ́wọ́ ọba rárá wa bil walidayni ihsanan ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì wa bi zil qurba ọlọ́ni ẹ ṣe dáadáa sáwọn tó ń wal-masakin àtàwọn tálíkà wal-jari zil-qurba aládùúgbò tó súnmọ́ yàn ọ̀kanu wal-jari lil-junubi aládùúgbò tó ṣe pé ó wà lẹ́gbẹ̀ẹ́ yàn yẹn ni pé tí ó súnmọ́ yàn mẹ́gbẹ́ òun ò súnmọ́ yàn òun ò jẹ́ mọ̀lẹ́bí yàn ẹ̀hún jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ́ yàn lọ́wọ́ bákan náà wà sahibu bil-janbi ọ̀rẹ́ tó ṣe pọ́ wà ní ẹ̀gbẹ́ yàn gbàtàwọn afáwọn onítàfsir tó ń ṣàlàyé jar zulkurba wọ́n ní alladhi baynaka wa baynahu qaraba jar zulkurba lẹ́nu tó ṣe pé tó máa ń tírèzì yẹn rí pé fámìlì kan náà rẹ̀ jẹ́ lórí pé bàbá bàbá tiẹ̀ àti bàbá bàbá bàbá bàbá tiẹ̀ ìjọjọ́ kan bàbá kan ló bí wọn. so wọn náà pè ní aljar zulkurba ẹni tó ń bá nígbé tó ti jẹ́ mọ̀lẹ́bí ẹni ọmọ ẹ̀gbọ́n èèyàn ọmọ àbúrò yàn so ọmọ ẹ̀gbọ́n bàbá yàn ọmọ ẹ̀gbọ́n bàbá bàbá bàbá yàn kẹ́kẹ́ bẹ́ẹ̀ báwọn yẹn ṣe máa ń wọnú àwọn tó ní pé fámìlì ni wá tó ní àwọn fámìlì yìí ah fámìlì ni gbogbo bó ṣe jẹ́ agboolé yìí fámìlì sì ni wọ́n bàbá kanna lọ́sẹ̀ wọn kalẹ̀ sùúrù eléyìí òun wọ́n ti wá lè yẹ̀ka oríṣiríṣi kódà ẹ̀ka mi ti lè yẹ̀ka mẹ́wàá but ṣé fámìlì náà sáà ní so òun náà ń pè ní aljarizil kurba ló wá ní ẹgbẹ̀rún ṣe dáadáa tí wọ́n lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ yín wal-jār al-junub wọ́n ní jār al-junub òun náà ní al-gharīb alladhī lā qarābata baynaka wa baynahu ẹ kàn súnmọ́ra yín ni àmọ́ ẹ ní ìjọṣepọ̀ mọ̀lẹ́bí hmm, mọ̀lẹ́bí ò dá yín papọ̀ ẹ kàn jọ ń gbé papọ̀ ṣẹ́wọ̀n bí báyẹn tí wọ́n lọ sí ẹ́sítẹ́tì oríṣiríṣi kẹyìn lọ alqura aljambi náà ń pa àwọn yòójárò aljaru aljambi náà náà ń pe àwọn yìí wọn so sọ́ìbù wàsọ́ìbù aljambi oní ẹ̀lẹ́ni tó yẹ pé ẹni tó pàdé nínú àjò báwọn afa ṣe ṣàlàyé lẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ ṣe dáadáa sí irú ẹni yẹn náà tọ́ alimami ibn Hajar alayhi rahmatullah gbà tó ń ṣàlàyé wọn ní ìjárò wọn ní tábà ní pé lágbájá yàrá àdúgbò mi ni o àjọ ń gbé papọ̀ ni o ẹ̀tọ́ yẹn yashmulul muslim ìyẹn gbọ́dọ̀ aládùúgbò yẹn náà ni mùsùlùmí wal kafir kódà kẹfìrí tí ń ṣe bọ́ aládùúgbò rẹ̀ náà ni wàlà ábídù wal fasiq ẹni tí ń sin lọ́run àtẹ̀ntọ́ ya pò kí ṣé ẹ̀sà jọ ń gbé náà ni aládùúgbò rẹ̀ ni wa sadiqu wal aduw kódà ẹ̀ntọ́ ẹjọ́ rẹ̀ ẹ̀ntọ́ ẹjọ́ ń já aládùúgbò rẹ̀ náà ni wal gharibu wal ẹ̀ntọ́ jẹ́ ọ̀gọ̀rọ̀ ibẹ̀ tó jájòjì kì í sára ìlú kì í tẹ́ sọmọ ìlú rárá kì í sọmọ kọ́lá kì í sọmọ orílẹ̀-èdè yín àbẹ́sẹ̀ àjọ ń gbé papọ̀ wẹ̀lbẹ̀lẹ̀dí àtẹ́ntọ́jọ́ ọmọ ìlú yín tó jẹ́ stinson wà náà fẹ́ẹ̀ wà bọ́ọ̀rù mọ́mọ́ hajar ní pé kọ́dà èyí tó epo ń ṣọ́ láǹfààní jọ pé ń kó fìtínà bọ́ náà ni aládùúgbò náà lẹ̀ jẹ́ gbogbo mẹ́rin náà ṣíjẹ́ ní kíṣẹ́ rí ẹni tó bá ń jẹ́ aládùúgbò tíyàn jọ ń jẹ́ mọ̀lẹ́bí mọ̀lẹ́bí ní ẹ̀tọ́ àjọ ń gbé bí báyọ̀ tó ní pé family house là ń gbé so bẹ́ẹ̀ tíjọ́ ń gbé òun tẹ̀síjọ́ jẹ́ mọ̀lẹ́bí òun ọ jẹ́ pé ìwọ rẹ̀ ó ní agbára gan-an min hakil jari al ju ẹni tó pé ẹjọ́ ń gbé lọ àmọ́ òun èyí ṣe family ẹ̀kẹ́ ṣe bí so hakul jarul muslim ẹ̀tọ́ ẹni tó bá ń jẹ́ alábánigbé aládùúgbò yàn tẹ abala alábàgbé yàn tó jẹ́ mùsùlùmí akadu min hakul jarul kafir ọkàn pa ju ẹ̀tọ́ tí ẹ lágbára ju ẹni tí òun jẹ́ ẹjọ́ ń gbé àmọ́ kò kí ń ṣe mùsùlùmí so haqqahu muqaddamun ala hakil ba'id ẹni tó ṣe pé òun lẹ̀ mọ́yàn tó jẹ́ ẹni tó súnmọ́ yàn ẹ̀tọ́ tiẹ̀ á ti síwájú ju ẹni tó ṣe pé òun jìnnà sí èèyàn lọ so ìgbẹ́ mọ̀ hajjina hajj àbáyé ṣàlàyé aládùúgbò nílé àti bí a ṣe máa fún wọn ní ẹ̀tọ́ wọn tọ́ àwọn afáwá pín àwọn aládùúgbò aljiran salasatun mẹ́ta ni àwọn afá pín wọn sí tìtàn bá ní lágbájá yìí o alábàágbé mi ni aládùúgbò mi ni tàwọn kọ́ ni pé alábàágbé kan bẹ tó ṣe pé làwù sàlẹ́sàtò ṣokókin ẹ̀tọ́ mẹ́ta lòun ní tiẹ̀ ẹ̀tọ́ mẹ́ta ló gbọ́dọ̀ fún ojúṣe mẹ́ta náà ni ó nígbà ní ọwọ́ rẹ̀ àkọ́kọ́ ni pé hakul jiwar mọ́ fún ní ẹ̀tọ́ pé ń jọ ń gbé wà hakul islam ó tó fún ní ẹ̀kọ́ ti islam wà hakul kọ̀rọ̀bà ó tó fún ní ẹ̀tọ́ ẹni tó jẹ́ fámílì yẹn nípa ẹni tó bá jẹ́ fámílì yẹn tí yẹn wájọ ń gbé fámílì tó jẹun àkọ́kọ́ nù ẹ̀tọ́ kan nìyẹn ẹ̀kejì ni pé ó jẹ́ mùsùlùmí torí lómi lè jẹ́ fámílì tó lè jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ yẹn ti dínkù nù ó jẹ́ mùsùlùmí ó jẹ́ fámílì bákan náà tó wá ń bá yàn gbé ẹ̀tọ́ mẹ́ta ojúṣe mẹ́ta ló ní lọ́dọ̀ yẹn ẹnì kejì lahu haqqani jarun lahu haqqani alábàágbé tó ṣe pé ẹ̀tọ́ méjì péré ló ní lọ́dọ̀ yàn ojúṣe méjì péré náà lèyàn máa ṣe fún un wa huwa jarul muslim òun náà ni mùsùlùmí tó ṣe pé lahu haqqul jiwar ó ń bá gbé wa haqqul islam ó tún ní ẹ̀tọ́ islam ẹ̀tọ́ ọba gbé pé ẹjọ́ ń gbé papọ̀ wá fún un ẹ̀tọ́ pọ́ jẹ́ mùsùlùmí ọ̀ fún yẹn ni pé kò sí ẹ̀tọ́ pọ́ jẹ́ mọ̀lẹ́bí yẹn bẹ́ẹ̀ náà ni ẹni tó ní ẹ̀tọ́ méjì nìyẹn so ẹlẹ́kẹta òun náà ni jarun lahu haqqun wahidun ẹni tó ṣe pé ẹ̀tọ́ kan péré náà lóní tó wà fún wa huwa al-jarul kafir òun náà ni ẹni tó ṣe pé ń báyà gbé ẹjọ́ gbé àmọ́ kò kí ń ṣe mùsùlùmí tòun ti bẹ́ẹ̀ náà ó ní ẹ̀tọ́ lọ́dọ̀ yẹn àmẹ́tọ̀ rẹ̀ yẹn ẹ̀tọ́ ẹ̀yọ̀ kan péré ni so inshallah tí a bá débi àwọn ẹ̀tọ́ yẹn so bàbá àmà yànnà náà títí ẹnìkọ̀ọ̀kan so kábàlì mà bí ó ṣe lágbára ká fún aládùúgbò ní ẹ̀tọ́ rẹ̀ nínú Islam Islam pàtàkì ẹni tá à ń bá gbé Islam pàtàkì rẹ̀ gan kódà yíbò lára ntí oúnjẹ oore ọlọ́run ọba ntí oúnjẹ oore ọlọ́run òun náà ni kọjá pé èèyàn ń rí oore èèyàn ń rí alábàágbé dáadáa èèyàn ń bá gbé àràpọ́lọ̀ ọba ṣòro fún yàn ni tòtò tí wọ́n pín ọba lè jẹ́ ẹni tó ti pé alábàágbé búbá ni náà lè yàn ń bá gbé ah, àdánwò ni ṣùgbọ́n lọ́n ṣe máa ń ṣe àwọn àdánwò oríṣiríṣi fún yàn ara àdánwò ni kọjá pé ẹni tó ń bá gbé aláburú ni náà ni alábàágbé yàn tòlánà fi ní pé man kana yu'minu billah wal yawmil akhir fala yu'zi jarahu anábìlẹ̀ tó bá kó tó ti gbà pé òun ó dìde níjọ́ kan lẹ́yìn ìgbà tọ́lọ́run bá bá pa òun tán ọlọ́run bó gbé òun dìde láti ṣètìrò iṣẹ́ yẹn ànábì ní fàlàyé òfin o mẹ́ni aládùúgbò rẹ̀ la o mẹ́ni aládùúgbò rẹ̀ la tó máa pàtàkì bí ọ̀rọ̀ aládùúgbò ṣe lágbára tó bó ṣe pàtàkì tó lẹ́rìí ayé àti mọ̀kálẹ̀ kan nu ayé lẹ́rìí pé ọlọ́run tàtọ́lọ́run pàṣẹ tán pé ẹ̀sìn ni ọlọ́run ẹ má ṣẹbọ sí mi rárá wọ́n wá pàṣẹ pé ẹ ṣe dáadáa sí àwọn òbí yín láti rí àwọn òbí ló ti wá ń gbé dáadáa yẹn wọ́n wá ń lọ pọ̀ wọ́n wá ní والوالدين إحسانا وبذي القربى واليتامى والمساقين وابن السبيل والجار الجنب والجار والجار ذي القربى والجار الجنب so ọlọ́run títí ta kọ́ aládùúgbò ni pé ẹ ṣe dáadáa sí wọn so ká fi lè mọ̀ bí ṣe dáadáa sí òbí àwọn aládùúgbò ẹni bó ṣe ṣe pàtàkì tó Abdullahi ibn Amr ibn Aasi أنه ذبى أنه ذبى شاة فقال هل أهديت منها لجارنا اليهود wọ́n á bí i pé òun pa ẹran níjọ́ kan nínú wa ni pé ṣé mo lè fún ẹni tí kìí ṣe mùsùlùmí tí kìí ṣe ti ẹṣí kìí tí mo lè fún ẹni tí kìí ṣe mùsùlùmí kí n fún ní ẹran tí mo pa àá ẹnìkan ló wá bí abdullahi bin amr bin aasi ní pé al-ahadaitum min ha lè járe náà al-yahudu salasa marat la abdullahi bin amr bin lọ pa ẹran nílé rẹ̀ lẹ́yìn ìgbà tí ó wá pa ẹran yẹn tán ó wá rí pé wọ́n ti pín wọ́n bí wọ́n pé al minha li jarina al-yahud oníṣẹ́ fún yahudi tí ń bá wa gbé yẹn ẹni tí kìí ṣẹlẹ́sìn wa àmọ́ ń bá wa ń gbé ẹran tẹ́ pa fún wọn bẹ́ẹ̀ so àwọn ará lè rẹ dákẹ́ tó tún wọn bi lẹ́lẹ́kejì wọ́n ká dákẹ́ náà ni radiyallahu ní lẹ́nu ní inú mo gbọ́tà nàbì sọ báyìí pé máa zala Jibril yusini bil jari hatta zanantu annahu sayuwarrisuhu ó ní mo máa ń ànábì sọ̀rọ̀ sọ́lám gbogbo ìgbàlá náà máa ń sọ pé máa ṣe dáadáa sáwọn alábàágbé rẹ̀ o ó lánàbì lọ sọ bẹ́ẹ̀ pé Jibril máa ń kìlọ̀ fún òun gbogbo ìgbà ni Jibril máa ń sọ fún ànábì pé àwọn aládùúgbò rẹ̀ dọ́ọ̀ rẹ̀ o máa wọn o máa ṣe dáadáa sí wọn o ó ní ọ̀rọ̀ yẹn ti pọ̀ lọ́dọ̀ Jibril tí máa ń tẹnu máa mo padà ń tíǹkì pé annahu sayuwarrisuhu àbí yóò fún yóò sọ pé aládùúgbò náà máa ń jogún yẹn téèyàn bá kú ni so káfílẹ̀ rí bí ìṣe dáadáa tí aládùúgbò bó ṣe tó yẹn ká anábì rò pé òun rò pé Jibril yóò pín ogún fún ẹni tó bá ń jẹ́ aládùúgbò nígbà tí àyà ogún ń sọ̀ kalẹ̀ àwọn àdúgbò aládùúgbò nínú ibi ogún yẹn ni pé ọ̀rọ̀ aládùúgbò pàtàkì gan ọ pàtàkì gan so anabi sallallahu alayhi wa sallam kúrò anabi tó ń lọ ìgbàgbọ́ ẹ̀rì anabi sallallahu alayhi wa sallam ń lọ ìgbàgbọ́ má kíyìn ọmọ ṣe dáadáa sáládùúgbò pé ẹni tẹ́ bá ti bá ń ṣe dáadáa sáládùúgbò rẹ̀ ẹnìyàn ìgbàgbọ́ rẹ̀ tó lé so lẹ́yìn ìgbà tó jìnà sí ẹbọ tán wọ́n jẹ́ mùsùlùmí gidi àmọ́ wọn máa ń ṣe dáadáa sáládùúgbò rẹ̀ á ah, ìgbàgbọ́ ẹnìyàn ṣe dáadáa kúrò bí èṣe mùsùlùmí àmọ́ ẹni yìí tó dodo ni ó ní ìmọ̀ ló nígbàgbọ́ ń ṣe dáadáa àmọ́ áà ah, wá burú sí àwọn aládùúgbò rẹ̀ sáwọn tí ń bá gbé so kẹ́niyàn á ah, àbùkù ní fún ènìyàn níbi ìgbàgbọ́ rẹ̀ anábì sallallahu alaihi wasallam ní kí man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfah anábì lẹ́nu tó bá jẹ́ kó bá nígbàgbọ́ lódodo kọmọ pán lè jòlé anábì tún ní falyuhsin ila jarih kó ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ kó má ṣe dáadáa sí wọn anábì sallallahu alaihi wasallam ọkọ̀ àlélẹ́ yìí so àwọn hadisi pọ̀ gan-an Abu Hurairah radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé man ya'khudhu anni aw Allahi al-kalimat fa ya'mal bihinna Ànábì ta ló fẹ́ dú àwọn ọ̀rọ̀ mú láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún yín talent tó fẹ́ gbọ́ tó ikú tó bá gbọ́ tán yóò sì lò fal ya'mal bihinna aw yu'allimu man yóò mọ lọlé yóò mọ fi ṣiṣẹ́ àbí kọ́ mọ lọlé kọ́ àwọn èèyàn pé ah, ẹ máa fi kìíní o so àbúrò rẹ ni mo bá sọ pé ana ya Rasulullah ìwà nábì sọ fún mi èmi yóò máa lò ó tó bá kan náà máa sọ máa pàrọ̀ èèyàn láṣẹ bí ká máa lo àwọn gbólóhùn yìí ká máa fi ṣiṣẹ́ ànábì wa ni eh, Abu Hurairah ní fa akhadha biyadi ànábì wa gbà mí lọ́wọ́ fa adda khamsan ànábì wa kà wọn kan márùn kan ànábì ka àwọn nǹkan márùn-ún ànábì ní ittaqil maharim takun a'badan nas ànábì ní jẹ́ ẹni tí yóò máa bẹ̀rù nǹkan tó bá jẹ́ nǹkan èèwọ̀ jìnà sí ogun tó má ti pè ní èèwọ̀ jìnà sí tó má ti ní kí ní yọ dá èèwọ̀ ní pọ́lọ́wọ́n bọ̀ fẹ́ jìnà sí takun a'badan nas wàá jẹ́ tó ṣe pé ẹni tó ń sin lọ́hùn gan-an jẹ́ olùsìn lọ́hùn ẹrú tí ń sin lọ́hùn àkọ́kọ́ ọ̀rọ̀ ni eléyìí gbogbo ẹni tó bá máa ń tó ẹni tó pé ó bá máa ń jìnà sí tó ń wọ́ bá ṣe léèwọ̀ yóò jẹ́ ẹni tó ń sin so bóyá kí n ṣe báyìí síwájú kí n tó parí ẹjẹ́ kí n gbé kọ́ọ̀lù díẹ̀ fún sọ̀rọ̀ nípa ìṣe dáadáa sí àwọn aládùúgbò náà ni à ń sọ àmọ́ síwájú kí n tó parí halkọ̀ òní so mo fẹ́ ṣe ìkéde ọ̀rọ̀ kan fún wa lecture tí ó wà ní ọlọ́jẹ́ ní ọlọ́jẹ́ ní Ìlọrin ní ilé mọ́gàjì ọlọ́jẹ́ gangan náà ni mo ti ṣe lecture yìí ìyẹn ní ọ̀túnla ní ọ̀túnla tó ń jẹ́ on thirty thirty àwọn ṣèkọ̀ọ́ ọ̀sáwùn Musharraf láti Ṣakí àwọn ni wọ́n wá sí lẹ́kṣọ̀ fún wa ní aago mẹ́wàá ní àárọ̀ so náà ni so gbogbo àwọn ẹjẹ́ ká wá síbẹ̀ àǹfààní ń bẹ níbẹ̀ púpọ̀ kọ́lọ̀ kí ó ṣe wá ní ẹ̀san olóore ní ọlọ́jẹ̀ láago mẹ́wàá ní ọ̀tún làgbé ìdìnnìlá so àwọn èèyàn ti ń wọlé dẹ̀dẹ̀ díẹ̀ so bákan náà nípa ọ̀rọ̀ ilé kéwù madrasa alisunul jamaa ní adábàtà so ìrìn yóò wọlé ní ọ̀la bọ̀ àti abá fẹ́ wọlé section mi àbí ká ní term mi section kan term mi second time a máa bẹ̀rẹ̀ rẹ̀ ní ọ̀la sọ yìí ti wà fún àwọn tí wọ́n fẹ́ wọlé fún ìdádí ìtìdáyí sanawi pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba pèlèkè wàárọ̀ ni ní ọjọ́ sátidé sunday monday tuesday wednesday thursday nìkan làwọn fi ń sinmi àti yom juma waaleykum salaam wa rahmatulah wa barakatu. naam naam ẹ káàbọ̀. ẹ ẹ jọ sí ẹ bá ara ń jẹ sílé tí èèyàn ti àwọn kìíní yẹn lọ́dún òkè òkè tẹ́ni yẹn ò fún aládùúgbò níbẹ̀ àbí. mi ò ra sáà ní dáadáa o ìgbọ́ béèrè yìí dáadáa o ìgbọ́ ah, ìbéèrè òun dáadáa ṣùgbọ́n gbọ́ pé wọ́n ní tí wọ́n bá rán oúnjẹ sílé tó kí ní ẹwà rárá mú láàrin ibẹ̀ yẹn pé tí wọ́n ti lá aládùúgbò ìwà mọ̀ bóyá tálá aládùúgbò tẹ́bi ń pa ní mo tó wá gbọ́ ní pé yóò bá sì nífẹ̀ẹ́ sí i tó mi mọ ìbéèrè yẹn ò kílẹ̀ bóyá tẹ́nì yẹn bá rí ibi tó ń wọlé padà so àwọn tí a fẹ́ pè zero eight one zero eight five zero one three seven one. hello. àgbàlagbé náà lè tó. tí ìyàwó sì ní agbára ok pé kò mọ̀ fún àyẹ̀ ló ń jẹjẹ àbí ìyàwó wa ń ṣe eh. ìyàwó wa ń kó nǹkan ọkọ rẹ̀ káàkiri ń pín káàkiri fáwọn aládùúgbò hmm, ṣe rí àtisàn yìí náà nínú ee eh, bẹ́ẹ̀ ni ọkọ lọ́dọ̀ àwọn èèyàn pé àwọn ní so hmm, ṣe rí àtisàn yìí náà nínú ipe tí fẹ́ mú nǹkan so yẹn gbọ́dọ̀ mọ ìṣesí tí ọkọ yẹn tí ó fẹ́ ẹlẹ́ni kí wọ́n sọ bó ṣe lágbára sí tó bá jẹ́ bí kò bá lágbára kódà kó lágbára tó bá ní mọ́ fún yẹn ní nǹkan fún yẹn ní nǹkan mi so mọ́ fún wọn wọn lè wá tiẹ̀ àwọn tó apọ́kọ tó bá lágbára ni tó bá fi ṣe sàárà so ọkọ yẹn ò ní ládàá wọn náà ní ládàá àwọn tó apọ́kọ bá tilẹ̀ wọn náà rí pọ́kọ ò ní ládàá ọkọ ò so kò dáa kódà ibò ènìyàn ò ní ńlára omi kò fẹ́ mọ́ màmá ṣe jàǹbá fún <clears throat> ọkọ rẹ̀ nìyẹn àlọ́ òun ìlà tó bá jẹ́ pé ìyàwó yẹn rí pé ah bí ọkọ yìí ti ń tàwọn yìí ọ̀fẹ́ gbà mí eh, ẹni tí afẹ́ fún nìkan yẹn mi rí ọ̀bọ̀ so kí o fún kí o fún so lẹ́yìn kí n nìkan yẹn kódà tó bá pé yóò bá di ẹjọ́ láàrin àtọkọ tó pẹ́ mi fẹ́ bọ́ ni kọ́ wa ní ayé nígbè kalẹ̀ o so fún àwọn tí a bá fẹ́ pè alẹ́ lẹ́yìn ètò alẹ́ pẹ̀lú zero eight one zero three three five one five four nine.